أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو على سبحانه وتعالى gẹ́gẹ́ bí ètò yín àdábò dúníyà wa dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ ọlẹ́kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayé rẹ̀ àti tí a fi rí ẹ̀lùkẹ́ ọmọ dẹ́tí ní ìrọ̀rùn eléyìí tí àwọn olùmọ̀wá Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ́dínà center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà lórí ètò láti bá a tẹ̀síwájú bismillah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nínú àlàyé tá بالو ń bá lọ nípa ẹ̀kọ́ eléyìí tó wà fún tútúbá lẹ́yìn tá a ti mọ̀ pé tútúbá nǹkan kan ni tó ṣe pé gbogbo wa là ń bùkátà rẹ̀ nítorí pé gbogbo wa lẹ́rú tó máa ń dẹ́ṣẹ̀ a sì ń bùkátà kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ṣàforíjì fún wa kó gba ìrònúpìwàdà wa lórí àwọn ẹ̀ṣẹ̀ tá a ti dá ká lè bá àjẹ́ni tí ó rọ́nà lọ tó bá di lọ́la àgbéǹda òkè yá èmi túbá ìwọ túbá tọ̀ ń túbá náà láriwo tí gbogbo wa tá à ń pa láti fi sàmì sí wípé a ti mẹ ẹ̀ṣẹ̀ wa eléyìí tá à ń dá lẹ́ṣẹ̀ a sì ti pọkàn pọ̀ láti jìnnà sí ẹ̀ṣẹ̀ yìí ní dídá ní ní tó ṣẹ́kù fún wa nínú ìgbésí ayé ṣùgbọ́n gbà tí oníkálukú wa bàbá ń pariwo tantantan pọ́ǹtì túbá ǹjẹ́ sílùdodo náà sì la túbá. Si àbámi kan tiẹ̀ ń bẹ tá a lè máa fi dáàmà bí lágbájá túbá ìtúbá rẹ̀ ó sì jẹ́ ìtúbá eléyìí tó lálàáfíà eléyìí tó ṣe wípé kọ̀lẹ́jà ń bá kà nínú òdodo ni bẹ́ẹ̀ ni àwọn àmì wà eléyìí tó òfin ṣẹ̀ríyà tó fi mà wá wípé tọ́ba pẹ̀lú ìtúbá ẹni tó lòun túbá ọ̀dájú kò ti túbá ìtúbá rẹ̀ sì lálàáfíà. La àwọn àmì yìí nínú wọn òun náà ní kí ẹni tó lòun tú báyẹn kó dẹni tó ṣe yí pé ọdá ní ìṣesí àti ọ̀rọ̀ sísọ àti ẹ̀sìn ṣíṣe ọdá ju bó ti ṣe wà lọ tẹ́lẹ̀ ṣáájú kó tó sọ pé ń túbà ìtúbà rẹ̀ tó lòun túbà ní ìsìn ó sọ di àtúnbí ọsọdọ ni dẹni tó ṣe pé ń hùwà rí ó ń hùwà dáadáa ìṣesí rẹ̀ sì ti dáa ó sunwọ̀n ju ti àtẹ̀yìnwá lọ nínú àwọn àmì táàbì mà yìí pé ẹni tó túbà yìí túbà rẹ̀ lálàáfíà òun náà ní kọjá ẹni tó ṣe wípé ó tẹ̀síwájú lórí ìbẹ̀rù ọlọ́run kò yéé bẹ̀rù ọlọ́run nínú gbogbo òṣèṣì àti àlámàrí ìgbésí ayé rẹ̀ ọkàn rẹ̀ ò sì balẹ̀ rárá sí ètí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lódiwọ̀n àṣẹ́jù àyá torí ẹ̀ ló ṣe ń sọ́ra sí torí ẹ̀ ló ṣe ń bẹ̀rù ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti fi hàn wá wípé gbogbo ẹni tó bá túbá lódodo tí sì ń ṣẹ̀sìn òdodo tó dì tí ò fi ṣàwàdà ìbẹ̀rù ọlọ́run kò ní yé bẹ pẹ̀lú wọn títí tí wọn ò fi filé ayé sílẹ̀ àwọn mẹ̀lẹ́kà ni wọ́n máa fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ẹ má bẹ̀rù ẹ má mikàn ẹ má fòyà má nítorí pé ìbẹ̀rù sífẹ́ yín ìfòyà òní jẹ́ ti yín ìmikàn òní jẹ́ ti yín alla takhafu wala tahzanu. وأبشروا بالجنة التي كنتم توعدون يبو سوان سورة فصلت آية أبن إنه رودن táwọn mọ̀lẹ́kọ̀ ọmọ fún àwọn ẹni tó gbélé ayé sẹ́sìn tó sì dúró ti ẹ̀sìn yìí gbágbáágbá tí wọn ò fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mẹ́sìn wọn nù. ẹ̀lẹ́tàkọ́ọ́fó kí ẹ má ṣe bẹ̀rù nípa tẹ̀ ń lọ bá ní iwájú lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kú wala tahzanu ẹ má bọkàn jẹ́ ẹ má banú jẹ́ ẹ má bara jẹ́ lórí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn tẹ́ ẹ fi sẹ́yìn nílé ayé kò ní gbàjẹ́ wa abshiru bil jannati allati kuntum tu'adun a sì ń fún yín ní ròdùnú pé ẹ wọ àlìjẹ́nà ilé ìtọ́lọ́run ẹlẹ́dàá wa tó ti ṣàdéhùn rẹ̀ fún yín tẹ́lẹ̀ náà nígbà táwọn mẹ̀lẹ́kà bá sọ báyìí fún wa ìgbà náà nìbẹ̀rù wọn ìmíkan ìfòyà ni ó kù lọ́dọ̀ wọn torí ẹ̀ ẹni tó túbá lódodo kò ní yé bẹ̀rù kò ní fọkàn balẹ̀ farabalẹ̀ sí ìtì ọlọ́run nínú àwọn àmì eléyìí tá a fi mà wípé ìtúbà rẹ ìtúbà tọ́lá làáfíà tó yanrantí ni òun náà ni kéèyàn jẹ́ni tó ṣe wípé ọkàn èèyàn ó ti gbófo pátá porongodo kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ dá àti ìrònú àti ẹ̀fífẹ́ dà kíyàn ó sì jẹ́ni tó ṣe pé ó ti sún ọ̀rọ̀ ara rẹ̀ kan gírí nínú ìrònúpìwàdà àti àbámà lórí ètò ti ṣe síwájú ó ti dé pàápín àbámà lórí ètò ti ṣe síwájú nínú àìdá àti ètò burú yẹn ó sì jẹ́ni tó ṣe pé kò ní fi ọkàn balẹ̀ sí wípé tóun bá lọ sọ̀rọ̀ alẹ̀ òun tún lè padà sídìí ẹsẹ̀ yẹn má torí ẹ̀ ní ó sì máa sọ̀ra sí bí ẹsẹ̀ téèyàn dá tẹ́lẹ̀ téèyàn ló ń tú bá níbẹ̀ bó bá ti ṣe tóbi tó àti bó bá ṣe kéré tó òun ni ó pè bùbù irú béèyàn ti ṣe máa kábàámà yìí òun ni ó sì pè bùbù irú ipò bí ọkùnrin ó ṣe gbófo pátá porongodo kúrò nínú dídárú ẹ̀ṣẹ̀ yàn ní ọjọ́ iwájú eléyìí ń eléyìí ni àlàyé tí al Sa'id ibn Uyayna àbí Sufyan ibn Uyayna rahimahullah tó ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tó sọ pé la yazalu bunyanuhum alladhi banaw ribatan إلا أن تقطع قلوبهم ipe gbogbo ilé tí wọn láwọn kọ́ ọ kò ní yé jẹ́ ohun tí ó máa bí tàbí ṣùgbọ́n iyèméjì nínú àwọn ọkàn wọn ẹ̀yà àfi tí àwọn ọkàn wọn bá lè já báwo lọkàn wọn ṣe já kúrò nínú iyèméjì yìí pátákó longodo. الإمام سفيان بن عيينة ونتقطعها بالتوبة njẹ́ òun kí ọkàn wọn já polongodo kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn náà nìkan túbà kò sì sí tàbí ṣùgbọ́n wípé ìbẹ̀rù ní ìbẹ̀rù eléyìí tó gbópọn téèyàn bá ní sí Ọlọ́run àti ìbẹ̀rù tó ní agbára gidi téèyàn bá ní sí ìyà eléyìí tó tóbi tọ́lọ́run máa fi jẹ àwọn ọ̀tá rẹ̀ ìyí máa bí kí ọkàn kó ṣubú lulẹ̀ ní nǹkan tó ṣe pé ọ̀sọ̀pásọsẹ̀ sílẹ̀ ìyí sì máa mú kí ọkàn kó tiẹ̀ dá kọjá lájàtá kúrò nídìí ìtẹ̀lẹ́sẹ̀ eléyìí ni ìtumọ̀ pé illa an taqatta'a qulubuhum ẹ̀yà àfi tí ọkàn wọn bá lè já pátá porongodo kúrò nídìí ìtẹ̀lẹ́sẹ̀ eléyìí ni pàápàá túbà o nítorí pé nígbà tí ọkàn tó bá ti já pátá porongodo kúrò nídìí ìtẹ̀lẹ́sẹ̀ ntọ́ dájú ni pé àbámà gidi ó máa ń tẹ̀lé àbámà pé ìbá ti ṣe pé mo mà tẹ́lẹ̀ ni ìbá ti ṣe lọ ìbá ṣe pé mo mà tẹ́lẹ̀ ni ó gba burú gbogbo àìdá eléyìí tó ti tọwọ́ mi wáyé kò bá ti wáyé bákan náà kéèyàn tún jẹ́ni tí ń bẹ̀rù nípa àtúbọ̀tán burúkú eléyìí tí ń bẹ fẹ́ni tí ń dẹ́ṣẹ̀ tó sì fẹ́ dẹ́ṣẹ̀ yẹn kú nítorí pé ẹni tí ọkàn rẹ̀ ọ̀bá já lájà tán kúrò nídìí ìwọ́kuru kẹrẹ̀sẹ̀ lẹ́sẹ̀ nílé ayé ń bí kò sí tàbí ṣùgbọ́n wípé irú wọn kan wọn balẹ̀ nì sí àtúbọ̀tán burúkú àti ìyà eléyìí tọ́lọ̀ wọn bá máa fi jẹ àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n ń sẹ́ tí wọ́n sì tẹpẹlẹ mọ́ yìí tí wọ́n dún ní máa rẹ̀ tí wọn ò sì yẹra tí wọn ò tiẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ yìí ṣùgbọ́n tó ṣe pé kàkà bẹ́ẹ̀ orí ẹ̀ṣẹ̀ yìí ni wọ́n kú sí ọlọ́run dákun má ṣe tiwa bẹ́ẹ̀. nínú àwọn àmì ńláńlá eléyìí ti ń tọ́ka sí pé tútúbá tó olóòtúbá ìtúbá gidi ni o kìí ṣe túbó olóńgbò òun náà ni rírọ́ rírọ́ kan pàtó eléyìí tí ọkàn máa rọ́ tí ọkàn èèyàn tí ó wá di ń tọ́rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ lọ́kàn tó ti le burúkú níbi ká dẹ́ṣẹ̀ níbi ká dájú ká sẹlọ ọkàn rẹ wà á di ntọrọ bẹsẹbẹsẹ yóò di ntọsọ yìí pé ó fà má ṣètò lọ ó dènà sísí sẹlọ ó di ọkàn tó ṣe pé tí wọn bá ti ń bá a sọ̀rọ̀ lọ rírọ ní máa rọ ọkàn tó ṣe pé tí ti ń ran létí nípa tọlọ gbígbà ní máa gbà ọkàn tó bá ti rí bẹ́ẹ̀ ọkàn àwọn olóríire nìyẹn o ọkàn àwọn olóríire nìyẹn ọlọ́run ọba kó ṣe mí pẹ̀lú rẹ kó ṣe mí àti mi pẹ̀lú rẹ kó ṣe wá lólórí rẹ tọ́ nínú àwọn nǹkan tí sì máa ràn yàn lọ́wọ́ láti túbá téèyàn bá fẹ́ túbá lódodo nínú àwọn nǹkan tí máa ràn yàn lọ́wọ́ làwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ ni ikhlasu niyyati lillahi ta'ala yíyan jẹ́ tó ṣe pé ó sáfọ̀ máa níyà rẹ̀ fún ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa ọba tó ga jẹ́ kí àníyàn rẹ kọ́ da níbi tútú bá tó fẹ́ tú báyìí kò sì jẹ́ káníyàn rẹ ọ́ níbi gbogbo àwọn sẹ́mi tó bá fẹ́ ṣe nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tí alimami Nasa'i tí wọ́n gbé jáde nínú súnánù wọn láwọn olùmọ̀ nípa hadith tí wọ́n sì pè ní hadith tó gúnrégé. النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصة وابتغي به وجهه ندد علوم با يقبل سكاو أيا في سي إليه تابس نتوري تيه نكا إسه تابس نتوري تلوم با إليه تاوى نكا ونال علوم با ما با إسه تاسسون سي nítorí pé ojú ọlọ́run là ń fi wá kìí ṣe nǹkan míì là ń fi wá torí ẹ̀wọ́ ọmọ ìyá mi tó o bá fẹ́ láti jẹ́ni tó ṣe pé yóò tù ú bá lódodo ọ̀kan nínú tí ó ràn ọ́ lọ́wọ́ láti tù ú bá lélẹ́yìí kó o jẹ́ni tó ṣe pé torí ìtọ́lọ́ nìkan ló ṣe fẹ́ tú bá kìí ṣe torí iṣẹ́ kan tó fẹ́ gbà àbí torí àwọn èèyàn tó fẹ́ fún ọkàn sáárá gbóṣùbà fún ọ kìí sì ṣe nítorí nǹkan lé ayé kan tó ń lé ìlú òfin sọ pé o tú bá bí àpèjúwe ẹni tí mo títí mọ̀ gbogbooro ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá sí ilé ìlé ìwọ̀ ọ̀ wá ní sọ pé mo tú bá nítorí ìgbà tí mo bá lọ sí interview níbi tá ti fẹ́ gbà mí fúnṣẹ́ tí wọ́n bá lọ kẹ́fín ìpológogoro ni mí ọlọ́tí ni mí ológùrọ̀ ni mí wọ́n lè má fún mi níṣẹ́ yìí ẹni tó bá fẹ́ sì torí eléyìí túbá kò túbá nítorí ọlọ́run nítorí iṣẹ́ tí ń wá ló fi fẹ́ túbá àbẹ́ni tó ṣe pé ó ń zìnà lòun lóbìnrin panṣágàbìnrin ni ọwọ́ àlọ́ ní túbá òun ọ̀fẹ́ ṣe zìnà má nítorí kójú ọmọ tiẹ̀ lọ ti olúwa rẹ̀ nígbà tó olúwa ẹ̀ bá rọ́kọ̀ tó fẹ́ fẹ́ wọ́n mọ̀ máa polúwa rẹ̀ lóde apẹ̀rẹ̀ àròrò bìlá ó túbá ń torọ́ náà ọkàn fẹ́ túbá ń torí ọkọ tó ọba fẹ́ ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé òun òun jẹ́ olè fẹ́wọ́fẹ́wọ́ ọwọ́ ni bóun ṣe ń fẹ́wọ́ yìí táwọn èèyàn sì ti dó mọ̀ ó lè lò ó ṣeé ṣe wọ́n ti ọ̀fẹ́ fi nǹkan pàtàkì kan kí wọ́n fẹ́ fi lọ̀yàn kọ́mọ̀ wá jẹ́ pé wọ́n fi àwọn èèyàn léèrè àní rẹ́ni ẹnìkan láti sọ rere nípa ẹni yọ̀wọ́ adìpá àǹfààní ìyọ́ ọ̀bọ̀ mọ́yàn lọ́wọ́ ìdínú tí wọ́n fi fẹ́ fi à ń fẹ́ wà ń jalè sílẹ̀ ọ̀fẹ́ sílẹ̀ nítorí ti Allah bí ẹni tó ṣe kó lóògùn ni oògùn burúkú ni ọmọ ẹsẹ ká bí ṣe ń di àdó ká bẹ́ẹ̀ náà ni ọmọ gbé kíní kan ká pé àfọ̀sẹ́ kíní kan olúgbọ̀n wọ́n sì ti mọ̀ ọ́ lọ́mọ mùsùlùmí ẹni tó ṣe kọ́ lọ́wọ́ bá ti sàánú rẹ pẹ̀lú ẹ̀sìn Islam eléyìí ni gbogbo èèyàn ti mọ̀ ọ́ ewu á ní pààbò tó wá fẹ́ máa bá káàkiri ayé rẹ̀ ó wá lọ rántí wípé àìlè yín wọ́n á máa joyè lè má mú bẹ́ẹ̀ ilé yín wọ́n á máa joyè ẹ̀ àwọn wà sí bẹ́ẹ̀ bóun ni ó ti wá ṣẹlẹ̀ nígbà tó tí oyè yìí bá wá kàn ṣé àwọn èèyàn ní máa pé páàgùn lẹ́fẹ́ fi jẹ lè má mú táwọn èèyàn ní máa pé páàgùn lẹ́fẹ́ fi jẹ àwọn wà sí tí ẹ̀jẹ̀ ń filẹ̀ nítorí ẹnu aráyé lẹ́bọ̀ọ́. nígbà tí a ti ń fi ẹnu kúnyà èèyàn lè má dépò òtúbá nítorí ti Allah torí ẹ gbogbo ẹni tó bá fẹ́ túbá kúrò nídìí ti ń ṣe inú tí máa yàn tíyàn fi tuba tíyàn máa fi gbalada gidi lórí ìtúbá rẹ̀ téèyàn sì fi padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn má títí láéláé nínú ìgbésí ayé rẹ̀ òun náà ní kéèyàn túbá nù nítorí ti Allah ẹlẹ́kejì nínú tí máa yàn òun náà ni kẹ́ni tó lòun tún gbà wọn ó gbìyànjú láti jara rẹ̀ láti jara rẹ̀ lógun níbi àti ṣe àwọn asẹ́ rere àwọn asẹ́ rere àwọn asẹ́ rere àwọn asẹ́ rere ìwé ìdí èsì ṣe tẹ́lẹ̀ àwọn asẹ́ dáadáa eléyìí tí ọjọ́ kan nínú ẹni tí ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀ kéèyàn wá tẹpẹlẹ máa kọ́ máa ṣe láwọn asẹ́ rere tó ṣe pé yóò mú dẹni tó ṣe pé ń tọ ojú ọ̀nà rí eléyìí tí ó mú kí àwọn dáadáa dáadáa rẹ̀ kó padà wá tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tí ó sì mú kí àwọn àìdá àti aburú rẹ̀ kó ti ń tọ́parẹ́ tó pòórá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ nínú Al-Qur'an nínú Suratu Hud ááyà kẹrìnlá lẹ́yìn ìtọ́gọ́rùn ọlọ́run ní innal hasanati yudhibna sayyi'at dájúdájú àwọn dáadáa dáadáa téèyàn bá ṣe yìí máa máa pa àwọn àìdá rẹ̀ kọlọ yẹn lè dà kọ dàpọ kọ bá wa pa àwọn dáadáa wa kó fi pa àwọn àìdá wa rẹ̀. nínú àdìsá anábọ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni wa atbi'i sayyi'ata alhasanata tamhuha máa ṣe dáadáa lẹ́yìn gbogbo àìdá tó o bá ṣe torí dáadáa ṣíṣe lẹ́yìn àìdá pé parẹ́ ló máa ń pa àìdá rẹ̀ alimami Tirmidhi àti àwọn míì ni wọ́n gbé àdéhùn yìí jáde ní ìgbà tí àwọn olùmọ̀ nípa hadith tí wọ́n ní àdéhùn tó gún ni nǹkan kẹta nínú tí máa ń rani lọ́wọ́ lórí àtútúbá òun náà ní pé àwọn àyè burúkú àwọn àyè tó ń ti ń hùwà ìdá ìlú tó ń ti ń ṣe ìwà eléyìí tó ṣe kọ́ takùtọ̀ lọ́wọ́ takùtà nàbì sallallahu alaihi wa sallam àwọn agbọn ibi tó ń lò sí láti sẹ́ tó ń ti ń fagbọn ọlọ́run ọba ya kó jìnnà sí kó tó ṣe é pé ọ̀yàn bẹ̀ lódì kó o tún má dé bẹ̀ nítorí pé ńgbà tó bá ti jìnnà sí àwọn àyè yìí tó ọ lọ́wọ́ láti máa gbàgbé irú tó máa ràn ọ lọ́wọ́ láti tó ṣe é pé nínú àwọn nǹkan tí máa ràn yàn lọ́wọ́ láti jẹ́ni tí ó tù bá lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ní kékeré yàn ọmọ gbàgbé irú aburú àti àìdá eléyìí tí ń bẹ lára ẹ̀ṣẹ̀ dídá àti irú aburú àti àìdá àtúbọ̀tán eléyìí tó lè sáré ètò ti dá nínú ẹ̀ṣẹ̀ jáde irú ìnira àti ìbàjẹ́ eléyìí tí ẹ̀ṣẹ̀ tí máa rọ́lùyàn tí ó kọlùyàn lórí téèyàn ò ní rí bìkan yẹra fún un tí aburú àti àìdáhùn wọn wá ń fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ láyé táburú àti àìdáhùn wọn ń fẹ́ kó jẹ́ tiẹ̀ lọ́la kìyàmà tó o bá ronú pé dáadáa ni wọ́n fẹ́ ìwọ ọ̀fà burú ìwọ ọ̀fà ìdá lé iná ràn lọ́wọ́ láti jìnnà sí ẹ̀ṣẹ̀ dá bákan náà ó ṣeé ṣe kọjá pé àwọn kankan ló ń lò níbi àti dẹ́ṣẹ̀ bí kọjá ike kò láwọn kámẹ́rà kan tí máa gbé àwọn àwòrán burúkú wá fún ọ tó fi máa wo ìhòhò oníhòhò tó ẹ kó ọmọ tẹ yóò máa gbé wọn wá fún ọ àwọn àdí àwọn onídìí ìní wọn máa wò ní gbogbo ìgbà òun tún náwó lé lórí níbi àti pé kọ́sà máa gbé àwọn àwòrán burúkú ìwà ni irú nǹkan tó ń lò yun níbi àti sẹ́lọ̀ yun tó bá jẹ́ nítorí ṣe pé kò ṣeé lò fún dáadáa tó o bá tiẹ̀ pa ìdánù kò burú lábẹ́ òfin ọlọ́run wípé kó o nǹkan jẹ́ nítorí ṣe pé yóò máa gbé ọ lọ síbi àti ṣe àìdáhùn àti ṣe ìbàjẹ́ ò kọ̀ bàjẹ́ tó bá sì jẹ́ pé nǹkan míì ni tó ṣe pé wọ́n lè lò fún dáadáa wọ́n sì tún lè lò fáìdá àjẹ́ pé wàá sẹ́rí rẹ̀ kú níbi àìdá tó ń fi ń ṣeun wàá wá darí rẹ̀ lọ sídìí wípé dáadáa lọ fẹ́ máa lò fún nìsín nítorí pé tí nǹkan bá sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń lò fún àìdá wọn yóò padà sí sábàbí kátòbọ̀tán rẹ̀ kọ́ má dáa ẹni tó sì ṣe pé nǹkan tí ń lò fáìdá yín kò ṣeé lò fún dáadáa láéláé bí ẹni tó ṣe é pé àwọn nǹkan eré nǹkan ẹ̀fẹ̀ kò náà ní nǹkan tí ń kú ká bí ẹni tí máa fa fèrè fèrè fífa èlò lólù àkúbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò lè lò fún dáadáa wọn ò lè lò fún dáadáa àìdá náà lọ́wọ́ àpò kò sí nǹkan kan tó lè fi ṣe ju pé kọ́ bàjẹ́ lọ ọ̀nà wo lọ́gbà bàjẹ́ tó bá jẹ́ pé ìlú ni bíi gángan bíi ìyá àlò ọbẹ ọbẹ̀ awọ rẹ̀ lójú kan ọwọ́ asọ di ibi tá a lè máa kó nǹkan pamọ́ sí nígbà tí ti lójú kan ó ti dà gẹ́gẹ́ bíi bọ́kẹ́tì mi bọ́kẹ́tì ẹ̀ ma a lè kọ ẹ̀wà pamọ́ sínú a lè kọ àgbàdo pamọ́ sínú ẹ̀ kódà a lè lọ lùbọ́ ká kó sínú ẹ̀ tó o lè lò fún bá bákan náà nínú nǹkan tí ó máa ń òun náà ni àwọn alábàárìn kọ́ wá àwọn alábàárìn tó dáa àwọn alábàárìn tí mú ni rántí ọlọ́ àwọn alábàárìn tí mú ni jìnnà sí gbogbo ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ àwọn tó sì kú wọn máa mú wa rántí bíbẹ wa tá à ń bẹ ń lé ayé yìí báyìí kí ni kókó níta wa ti ń lé ayé kí sì ni nǹkan àfojúsùn eléyìí tó ṣe pé a fẹ́ tara lé ayé yìí wá nígbà tá a bá kú òní lé ayé yìí eléyìí kì sàlẹ̀ jẹ́ náà téèyàn bá ń bá àwọn ẹni ọlọ́run rìn àwọn olùtẹ̀lítà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn eléyìí wọ́n mú yàn jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ́n mú yàn jìnnà sáwọn aburú nítorí pé irú ẹyẹ òun náà lẹyẹ wọ́tọ̀ tó bá jẹ́ pé àwọn amùsùà àwọn àṣebàjẹ́ àwọn olóògógóró àwọn ẹni tí máa ti bí àìsàn bọ́ sí bí àìsàn bí máa ti di pati bọ́ sí di pati àwọn fáàgùn tí wọ́n máa forí jágbó oògùn káyé tó bá jẹ́ pé àwọn onípanṣágà àwọn ń zìnà àbí àwọn gbéwèrè àwọn ń jàǹbá èèyàn bá ń bá rìn gbogbo àwọn pátá pálapàla rádaràda rédeèrèdè tí wọ́n bá ń hù níwà kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà kóra yàn náà nì èyí padà dẹni tó ṣe wípé bọ́ọ̀rọ̀ ẹnu rẹ̀ bá ti dárí ọ̀rọ̀ burúkú ni ọ̀padà máa sọ jáde lẹ́nu bí ìrìn ẹsẹ̀ rẹ̀ bá ti dárí ìrìnkú ìrìn rẹ̀ ọ̀dà ìṣesí rẹ̀ bá ti dárí ìṣesíkìṣesí ìṣesí rẹ̀ ọ̀dà bẹ́sìn rẹ̀ bá ti dárí báṣubàṣu lẹ̀sìn ọ̀dà máa lọ́wọ́ ẹ̀sìn lè padà bẹ̀sìn máa lọ́wọ́ yàtọ̀ sẹ́ni tí ń bá àwọn ẹni ọlọ́run ọba rìn àwọn ẹni tí ń rán ni létí ọlọ́run gbà tí yẹn bá gbàgbé rẹ̀ àwọn ẹni tí múni súnmọ́ lọ ńgbà téèyàn bá jìnnà sí àwọn ẹni tí múni di súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam mú nígbà téèyàn bá tàpá sí àwọn ẹni tó sọ yìí ẹ mẹjẹ àgbàgbé kókó ń tá a wá sí bí ẹ sì mẹjẹ àgbàgbé kí fojúsùn wa ń tá a fẹ́ rí ń tá a fẹ́ dà lẹ́yìn ìgbà tá a bá kò nílé ayé yìí tó bá ti pé irú wọn lọ bá ń bá rìn kò sí tàbí ṣùgbọ́n ó rí pé àwọn náà lápá lára rẹ̀ ẹ̀sìn rí òdì tó gún régé ìgbésí ayé rí òdì tó nítumọ̀ ó ti kà wọn òbí rẹ kún rí ìwọ náà dẹni tí ń kò bí kún ọ̀ọ́ká ká sàánú aláìní rí kún ìwọ náà padà dẹni tí ń sàánú aláìní o ti máa ń sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ jáde lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ padà bí n tó ṣe é gbógun régé ọ̀dà àwọn ọ̀rọ̀ dáadáa dáadáa ní ọ̀mà tẹnu rẹ̀ jáde wọ́n á sì máa pè ọlọ́mọ àtàtẹ́lẹ̀ wọ́n lọ́mọ yìí mà ti dọ́mọ gidi ó ti dọ́mọ lúàbí kí ló àárí ṣe sọ̀rọ̀ rẹ̀ torí kà méjì ṣe sọ̀rọ̀ rẹ̀ ju ipá àwọn ẹni rẹ̀ lọ ń bá rìn ní ìsinyìí lọ nínú àwọn nǹkan eléyìí tí máa ran ni lọ́wọ́ láti túbá òun náà ni almudawamatu ala dhikrillahi fi jami'il awqati wal ahwal kájá ni tó ṣe é pé ọtẹ pẹlẹmọ ṣíṣe ìrántí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ní gbogbo àkókò àti gbogbo kòtà bá wà ẹni tí bá tún máa rántí Ọlọ́run ní gbogbo ìgbà ó dájú pé eléyìí tó ga nínú nǹkan àjà téèyàn fi borí àṣẹ pọ̀ ńlò tí ní lọ́wọ́ yìí torí pé eléyìí ìrántí ọlọ́run ó máa ń ni lọ́wọ́ láti dẹni tó ṣe pọ́ ṣẹ́gun àṣẹ pọ̀ a sì máa ń rani lọ́wọ́ láti lé àṣẹ tọ́ni lọ dènà síyàn tí ò tiẹ̀ ní dé gbèrígbèrí ibi téèyàn bá wà mọ́ torí ẹ̀ ìmọ̀ ìṣèrántí ọlọ́run eléyìí téèyàn á máa ṣe láàárọ̀ ìṣèrántí ọlọ́run eléyìí tá a máa ṣe nírọ̀wọ̀ ìṣèrántí ọlọ́run eléyìí tá a máa ṣe tá a bá fẹ́ sùn ìrántí ọlọ́run àdúrà eléyìí tá a máa ṣe nígbà tá a bá jí sáyé gbogbo eléyìí èyí tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ní tẹramá ní ṣíṣe èèyàn ò sì ní tẹnu tó dì í mú tí ò fi ṣàwàdà àfi kéèyàn máa jẹ́ni tó ṣe wípé ń súnmọ́ lọ́wọ́n ọba ní gbogbo ìgbà ń sì ń fi àwọn ìrántí tí ń ṣe fún Allahu yìí ó fi ń jìnà sí àṣẹpọ́n eléyìí ọmọ wa ń ràn yàn lọ́wọ́ láti túbá lódodo èyí tó bá kù nínú àwọn ètéèyàn ń dá lẹ́sẹ̀ èyàn ò dání tí ń pàṣẹ ètéèyàn ti máa ṣe ní dáadáa èyàn ò dání tí ń ṣe bákan náà nínú tí máa ń ràn yàn lọ́wọ́ òun náà ní kéèyàn ìyà tí jẹni láyé fẹ́ni tó bá kọ̀ láti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìyà yẹn lè wá ní ìgbà yòówù nítorí pé Ọlọ́run ìgbà tí ọba mú ẹni tó ṣe pé ń takò tiẹ̀ fi ń yapa sí tí ọba mú kò kó dé kí fi ìwé kan sí náà pé máa múra ìyà yẹn òjijì náà ló lè dé ìwọ tó fẹ́ tẹ́ ìwọ tó fẹ́ dẹni tó ṣe pé ó dẹni àbùkù tí ìyà ọlọ́run ọba tí ó wàá tọ̀ sí ìyà tí máa fi jẹni lórí pé yẹn ṣẹ̀ àfikún ọjọ́ ẹni tó ṣe kó túbà o eléyìí ó ràn án lọ́wọ́ láti túbà pé a ah, ẹni tí ó jẹ ìgbádùn lọ́dọ̀ ọlọ́run ni mo fẹ́ jẹ́ o ìfẹ́ jẹ́ ni tí ó jìyà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe sọ nínú al-Qur'an nínú Suratu Zumar áyà kẹrìnléní àádọ́ta ó ní wa aníbu ila rabbikum wa aslimu lahu min qabli an ya'tiyakumul adhabu thumma la tunsarun ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín kẹ́ ẹ sì sọpá sọsẹ̀ sílẹ̀ fún kẹ́ ẹ gbà fà fún ṣáájú kó di pé yà dé nítorí pé tí bá dé ẹ̀ ní rẹ́ni ràn yín fè eléyìí túmọ̀ sí wípé àtẹ̀mí àti ẹ̀ àwa lọ̀rọ̀ ń bá wí o nínú tí ó ràn wá lọ́wọ́ láti tú bá nù. wa anibu ila rabbikum wa aslimu lahu ẹsẹ̀ rí padà sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín bàbá tó ti kú ti tẹ̀lá ṣètọ́ni ṣètọ́ni fi ọ́ ṣeré àtìyá wa anibu ila rabbikum ẹsẹ̀ rí padà sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín wa aslimu lahu ẹ gbàfà fún ẹ sọpasọsẹ sílẹ̀ fún Allah èyí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi tẹ̀lé ṣètọ́ọ̀nì tó fi ń balẹ̀ ayé yín jẹ́ tọ́ǹtà ọ̀nà àti rí àlùkìyàmà yín wọ̀ tí ń dàrú ó ti tó gẹ́ wa aslimu la ẹ sọpasọsẹ sílẹ̀ fún Allah eléyìí tẹ́ ẹ ti sọpasọsẹ sílẹ̀ fún àṣetọ́ọ̀nì àtàwọn ọmọlẹ́yìn àṣetọ́ọ̀nì ó tó gẹ́ ẹ sọpasọsẹ sílẹ̀ fún Allah min qabli an ya'tiyakumul adhab ṣáájú kó ìyáde wa bá yín nítorí pé tọ́lọ̀ ń bá rán ìyàsẹ́ nìkan kò ní tàsí rẹ̀ ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ mú kò sọ́nà tó lè jàjà bọ́ tó mọ̀lẹ́ tó sọ̀rọ̀ nígbà tí ìyá yìí bá wá dé kẹ̀rọ apàdà dẹ́ni tí ní láràn sí i. alhamdulilayi jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá a sún àwọn olùmọ̀ ní ẹ̀san olóore ní ayé bí àti ní al òun náà ni àwọn náà ti gbọ́n àdábù eh, dúnìyà wà díìnì àwọn ẹ̀kọ́ ní ọ̀kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayé rí tí a sì fi rí àlùkìyà ó máa lò láti inú ẹ̀rí wá láti inú Qur'an àti sunna tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà ẹ jẹ́ ká tún fi ara balẹ̀ ká mú un ní àkókò ká dẹ̀ wá pàdé àwọn olùmọ̀ wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.